nígbà tí wọ́n bá fẹ́ sinmi àwọn àìdá tó ti ṣe òun náà lọ́lọ́wọ́n animode ọba abánijà nígbà tẹ́dá bá fẹ́ sinmi. mo fẹ́ kó lọ mọ̀ nǹkan kan dájúdájú wípé o ò lè jẹ lọ nínú ayé kò sí bó ṣe lè tó kò sí bó ṣe lè kàǹkà tó nínú ayé tó wà gbà pé o ò lè jẹ lọ ọ̀nà mẹ́ta ló fi lè jẹ lọ nínú ayé tó wà kí la lákọ̀ọ́kọ́ ń bẹ̀ dáadáa nìyẹn òun náà ni ọpẹ́ dídú ẹni tí bá ń dúpẹ́ fún ọlọ́wọ́n ọba wàlọ́ọ̀hì kò lè jẹ lọ nínú ayé torí pé ọlọ́wọ́n ọba ní la in shakartum la azidannakum tó o bá fi dúpẹ́ fẹ́mi ọlọ́wọ́n ọba o ò lè jẹ lọ o torí wípé èmi ọlọ́wọ́n ọba màá tún ṣe àlékún oore rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹ̀san aljazau la budda min jinsil amal ẹ̀san òkè lórí gbogbo iṣẹ́ tó o bá ṣe ẹ̀san òkè lórí gbogbo iṣẹ́ tó o bá ṣe lọ́lọ́wọ́ bá fi sọ fún wa wípé aljazaul insan illa al insan ọlọ́wọ́ bá mú béèrè wá ó tún mú ìdáhùn rẹ̀ wá bákan ó ní ẹ̀yẹ̀ yà kí lẹ̀san dáadáa ìlànà ìsàn dáadáa la fi máa ń ṣe ẹ̀sọ́ fún ẹni tó bá ṣe dáadáa níbi tọ́lọ́wọ́ ọba kàǹkàdé tó fi já sí pé ẹ̀san nǹkan tó lè mú jẹ ni o bá máa pààyàn lélẹ̀ kó o ṣàbòsí lọ́la kó o ṣe tánàdí ọmọ làkejì rẹ kó o kéde èèyàn kó o gbẹ̀gàn o lè jẹ́ lọ o rí níbi ẹ̀san níbi ẹ̀san níbi ẹlẹ́ẹ̀kejì yìí àrà ọlọ́run máa ń bẹ́ńbẹ̀ púpọ̀ torí wípé nígbà tí wọ́n bá fẹ́ sinmi àwọn àìdá tó ti ṣe òun náà lọ́lọ́run ànimọ̀dé ọba abánijà nígbà tẹ́dá bá fẹ́ sinmi nínú àmì ọlọ́run ọba èèyàn mẹ́ta ni ó ṣẹ̀ ẹnìkan ni yóò máa jẹ kí láá pè yẹ àmì ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà gbogbo iṣẹ́ tó bá ṣe ẹ̀sùn máa ké lórí gbogbo iṣẹ́ tó bá ṣe al jazaa'u la budda ẹ̀san òkè o lórí gbogbo iṣẹ́ tó o bá ṣe kámẹ́rà tẹ̀dí inú tó dáa bó o bá ṣe jẹ gbèsè ló ṣe san ẹlẹ́ẹ̀kẹta tó o fi lè jẹ lọ nínú ayé òun náà ni kí ni almout ikú gbogbo aládágbádá kú kò sí bó o ṣe lè kàǹkà tó kò sí bó o ṣe lè lówó tó kò sí bó o ṣe lè mọ̀yà tó kò sí bó o ṣe lè ní gbogbo àrísìkì tó láyè tí kú wà ní ipa ń gbó wà jẹ lọ́nbi ikú láyé kò sí ní tó jọ ẹni tó lówó tó kàǹkà tó ní tó tó ní gbogbo nǹkan lé ayé ikú máa ń pa bó bá síìkì bóun bá ṣe àìsàn kan ní sábàbí ikú rẹ̀ tó lọ China tó lọ sí India tó lọ sí Japan tó lọ sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pátápátá yóò má pàdé ikú náà ni lọ́wọ́n bá sọ fún ayé pé kul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum. ikú tẹ̀ ń sá fún yìí fa iná òmùlà àgé ikùn ẹ padà lọ pàdé ẹ̀ ń jẹ́ kan ó sá fún ikú ní nàìjíríà ó wá gbé ẹ e lọ sí china ó gbé ẹ e lọ sí india ó gbé ẹ e lọ sí japan ń pé a fẹ́ rescue ẹ̀ a fẹ́ lọ wo gbogbo ohun tó ń ṣe a fẹ́ wòsàn lára rẹ̀ fa iná òmùlà àgé ikùn a jẹ́ pé china yẹn náà ló tún wá lọ pàdé ikú tí ó pa ọ ẹ mọ iye èèyàn tó ti sick ẹ mọ iye èèyàn tó ti ṣàárẹ̀ dájú pé hospital tó lè wò sàn kò sí nàìjíríà àbí kó gbé lọ sí india india yẹn náà lọ́wọ́ wa kádà gbé fa iná òun là kéèkù india yẹn náà ni yóò ti pàdé ikú rẹ̀ tó fi dá sí pé gbogbo wa pátápátá gbogbo níta bá ṣe ká máa rántí ká máa ní àgbọ̀kànlé ọlọ́run wípé gbogbo níta ń ṣe pátápátá à jẹ́ lọ́wọ́.